ẹ darapọ̀ mọ́ wa lénìí ní iléeṣẹ́ akérèkọ̀rọ̀ skin ultimate àwa làgbà àwa ní bàbá àǹfààní ńlá wà ń bẹ. àwùjọ bìláyì mi náà ṣe tání rọjò bisimilayi rahman rahim ẹ̀ka sàn kúrò lè ka lẹ́ṣẹ́ láfíà lẹ́wà gẹ́gẹ́ bí mi on point by two ṣe wọlé ní thank you for joining me. ẹ̀yin tèmi question kan ni mo fẹ́ answer question yìí mi ò fẹ́ answer yes mi ò fẹ́ answer because you cannot be like hundred percent sure yes you cannot be hundred percent sure àwọn ọkùnrin tó ti bèrè lọ́wọ́ mi sìn wọ́n ti lé ní ten wọ́n ti lé ní ten so this last one wọ́n á bèrè wọn á ní okay let me face it torí pé kí ni èmi ò fẹ́ kẹ́ accuse èèyàn wrongly mi fẹ́ kẹ́ accuse ọkọ yín wrongly mi dẹ̀ fẹ́ kẹ́ accuse ìyàwó yín wrongly like wọ́n lè ní traces ẹ̀bẹ̀ kó má jẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ the last person tó bèrè lọ́wọ́ mi ó ní eh, tóun bá fẹ́ mọ̀ pé ìyàwó òun cheat kí ni traces tó máa show ah that is a bigger question that is a bigger question because tábà ní tábà ní ká sọ àwọn traces ó lè jẹ́ pé a lè ṣì mú ó lè má jẹ́ bẹ́yìn tèmi ẹ má accuse èèyàn wrongly because nǹkan tí wọ́n ń pè ní cheat yìí tẹ́ bá lọ accuse èèyàn wrongly ẹ̀ṣẹ̀ ńlá ni lójú Elédùmarè ṣe mọ̀ pé alukurani gan sọ pé tẹ́ bá accuse èèyàn ẹ gbọ́dọ̀ mú witnesses mélòó mẹ́rin wá so wọn aspect of cheat wọn ò fẹ́ kẹ́ ẹ ṣe fèlèfèlè lójú ẹ̀ but ẹ̀yin tèmi ẹ ní láti wo program yìí tán there is just one re one point nínú gbogbo point there are so there are several points táwọn èèyàn máa ń sọ máa sọ fún yín nísìn several points but there is this one reason tó jẹ́ pé tí ìyàwó rẹ̀ bá ní traces pé ó ń ṣe bẹ́ẹ̀ hundred percent ó ń cheat ẹ nìyẹn hundred percent ó ń cheat ẹ nìyẹn o need láti ṣe kíni láti wá bìnchìké ni communication ni ọlọ́run náà ò fẹ́ kẹ ẹ because nǹkan tá à ń pè ní divorce divorce kì í ṣe nǹkan kékeré ọlọ́run gan ò fẹ́ mo rí kan bì kan pé tí ìjọ tí ọkọ àtìyàwó bá divorce ara wọn àwọn angels mímọ́ wọ́n wọ́n sunkún wọ́n sunkún ìgbésí ayé àwọn ọmọ ìwádìí jẹ́ ká ó yé wa pé tí ọkùnrin àti obìnrin bá tó bá divorce ọkùnrin ló máa ń fìlì ẹ̀ jù ọkùnrin ló máa ń fìlì ẹ̀ considering economy considering age considering startup considering pé irú obìnrin wo lẹ fẹ́ gbé yes mi ò fẹ́ lọ bí divorce aspect yẹn lè ní ẹ jẹ́ ká lọ main main main point wa àwọn èèyàn kan sọ wípé ẹ tó bá àwọn èèyàn kan mo sọ wọn ní tó bá fẹ́ identify obìnrin tó ń cheat pé kò ní like intimacy wo àti ẹ̀ mọ́ which is that is not true pé àwọn obìnrin kan bá ń cheat wọn ò ní fẹ́ kẹ́ ẹ bá wọn sùn mọ́ that is not true too ó wà nínú ẹ̀ but kò í ṣe hundred percent in fact some of these some of these things may not even be up to fifty percent torí pé kí ni àwọn obìnrin míì wà tó jẹ́ pé kò sí kankan tó ń ṣe wọ́n wọn ò ní gbà ní kẹ́ fọwọ́ kà wọ́n àwọn kan sọ wípé tẹ́ bóbìnrin bá ń cheat wọn máa kọ́ọ̀lù kọ́ọ̀lù kọ́ọ̀lù kọ́ọ̀lù ó máa wà lórí line ìwọ ọkọ máa rí pórí ó wà lórí line kò dẹ̀ pé ìyẹn náà is not hundred percent true what if tó bá ń ṣe bísínẹ́sì what if tó bá jẹ́ pé ó ń wà lórí line ó ń ka news what if is a one internet like network ìyẹn kò work work àwọn kan sọ wípé tí obìnrin náà tó bá ń cheat kó máa máa múra jù oge yìí ó mọ̀ pọ̀ jù ó mọ̀ is not true ẹ̀yin mọ̀ pé àwọn obìnrin míì wọ́n máa ń find joy nínú pé wọ́n múra dáadáa àwọn míì wọ́n ń find joy nítorí pé wọ́n wọ́n wọ́n make up àwọn míì máa ń find joy nítorí pé wọ́n lo perfume àwọn míì máa ń find joy nítorí pé wọ́n wọ latest cloth latest shoe àwọn obìnrin míì wà bẹ̀ ó wá sọ pé ìyàwó rẹ̀ múra jù wàá wá sọ pé torí ẹ̀ ń cheat no no no àwọn míì sọ wípé tí obìnrin bá ń cheat kò ní jẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ ọkọ bá sọ a òun máa sọ b like kò ní fẹ́ lísìn sí ọ̀rọ̀ tọ́rọ̀ ọkọ ń sọ no kò rí bẹ́ẹ̀ àwọn obìnrin míì bí ọlọ́run ṣe dá wọn nìyẹn pé wọ́n máa fi pé ah ẹ àwọn náà káwọn sọ̀rọ̀ káwọn sọ̀rọ̀ káwọn sọ̀rọ̀ like wọ́n perhaps wọ́n lè ní controlling spirit kì í ṣe pé bóyá torí pé wọ́n cheat kì í ṣe kúndùkú wọn chi àwọn míì sọ wípé ẹ tóbìnrin bá ń chi kò ilé jòkó níbì kan ó máa fẹrẹ fẹrẹ fẹrẹ fẹrẹ fẹrẹ fẹrẹ ó máa máa lọ káàkiri ó máa lọ káàkiri ìyẹn kọ́ what if ó ní reason main reason tó fi ń ṣe bẹ́ẹ̀ ní ọkàn rẹ̀ ó ní reason tó ń fi ń ṣe bẹ́ẹ̀ ó lè jẹ́ business ó lè jẹ́ family ó lè jẹ́ ọ̀rọ̀ neighbor ó lè jẹ́ pé òun gan kò ní spirit pé kí ẹ lọ kí ẹ mọ jòkó sójú kan ó kàn láyé àwọn obìnrin míì láàgì láti máa travelling is their hobby kò ṣe pé bí àtòrí pé ó ń cheat ṣé torí pé ìwọ wá fi pé ìyàwó ẹ̀yin ó ń travel pé ó ń cheat no no no no that is not odo àìsọ pé èmi ò sọ pé it's not one of the reason ṣùgbọ́n ó wà láàrin ẹ̀yin tèmi ẹ follow mi ẹ listen tán láti mọ just one reason hundred percent pé ìyàwó yín cheat perhaps you know it but ẹ ń cover kí n tó continue ẹ̀yin tèmi ẹ mọ́ gbàgbé product on point by two tó máa ṣe ọkọ àti abo láǹfààní màá kọ on point by two ẹ whatsapp mi màá kọ ọ́ dẹ̀ má gbàgbé iléeṣẹ́ akérèkọ́rọ́ skin ultimate gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ pé ọlọ́run fún ní ẹ̀bùn ńlá níwájú àti lẹ́yìn tí inflammation bóyá eh, rashes ó ti ó ti ń jẹ abẹ́ ọyàn ó dẹ̀ ti ń jẹ abẹ́ abẹ́ lẹ́yìn náà níbi abẹ́ big one lẹ́yìn yes skin ultimate akérèkọ́rọ́ ló lè pa á ẹ̀yin ọkùnrin náà nítorí pé bébí tọ́lẹ̀tì tẹ́ ń jòkó sótú kọ́ọ̀sì yín ní rashes lẹ́yìn ta ló lè ṣe kírímù ọtímẹ́ǹtì akérèkòrò ló lè ṣe ẹ̀yin obìnrin tó jẹ́ pé ẹ̀paná ẹ̀paná lẹ́ mọ̀ sọ fún ọkọ yín nítorí pé kí ni jẹnajẹna ti pọ̀ ní ibi tán kí ló lè ṣe akérèkòrò skin ultimate ẹ̀yin tẹ́ ní pimples lójú ẹ̀yin tẹ́ ní eczema ifo ah ifo ifo stubborn ifo ẹ̀yin tẹ́ ní kúrọ́kúrọ́ tẹ́ sí wọn lójú àwọn akérèkọ́rọ́ skin ultimate dẹ́ gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ wípé ọkọ lẹ́ni mú iyọ̀ wá mú owó ọṣẹ owó magi owó pátá owó búra like you too sef ìwọ gan ti tire because o oh, like láti máa depend lórí èèyàn àmọ́ torí economy àní ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ akérèkọ́rọ́ kẹ́yìn náà dìídì jùgàbá ń kásá lórí bísínẹ́sì ẹ̀yin ọmọ skul tẹ̀ sí ní skul nísìnyí àwọn wà strike àmọ́jọ́ tí wọ́n ràn tí wọ́n start ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ akérèkọ̀rọ̀ ẹ di sales reps and every day tẹ bá ń lọ ẹ máa máa rówó gbà in as much as tẹ bá lè ẹ ṣiṣẹ́ o wọ́n dẹ̀ need àwọn tó wà trustworthy wọ́n ní ìdájọ́ ṣe kí ni tó wà trustworthy so wọ́n fẹ́ distributor in Nigeria all over àti Ghana màá màá kọ nọ́mbà wọn màá ṣe akérèkọ́rọ́ skin ultimate màá kọ nọ́mbà wọn ẹ jọ̀ọ́ don't be left out don't be kini don't be left out ok ẹ jẹ́ ká máa continue discussion tá à ń discuss lọ àwọn kan sọ wípé tóbìnrin tí obìnrin bá ń cheat ó máa máa bú ọkọ ẹ̀ ó máa máa bú ọkọ ẹ̀ is not is not àwọn tó wà aggressive àwọn gan ni wọ́n wà like seventy percent truth because wọn ò mọ ibi tí wọ́n wọn ò mọ ibi tí wọ́n ò dá sí the only thing tí wọ́n ṣe ni pé kọ́mọ kọ́mọ sá antagonize ọkọ torí pé kí ni wọn ò níbi tí wọ́n lọ èmi ò wá sọ wípé tóbìnrin bá ń bu àwọn míì ò bu àwọn míì tó ń bú ọkọ wọn pé wọn ò chìtò mi ò sọ bẹ́ẹ̀ o but seventy percent obìnrin tó ń wà aggressive is because kò síbi tí wọ́n lè da wàhálà yẹn sí tẹ́ bá ẹni láti wá ẹ fẹ́ mú obìnrin tó ń chìtì kò easy àwọn obìnrin gan ti lọ íńtánẹ́ẹ̀tì wọ́n ti wọ́n ti lọ randa ẹ̀ lè easily gbóbìnrin tó ń cheat mú kò sírú ẹ̀ àwọn obìnrin míì tó ń cheat wọn ò yẹ pè wọ́n lé wọn ò yẹ pè wọ́n wọn ò pè wọ́n pé hello báwo ni rárá so the the only thing ni pé kọ́nà ṣáà help wa ọlọ́run bá ti fún ẹ níyàwó ẹ fàdúrà tí ó ti tán dẹ̀ ìwọ náà mọ̀ ṣe gàbàgà gébè má ṣe àgàbàgebè you understand ẹ wà straightforward tó bá fẹ́ fẹ́yàwó jẹ́ kí ìyàwó lè mọ̀ pé yes mo fẹ́ fẹ́yàwó mi obìnrin máa tọ́ lọ́dọ̀ ìtẹ́pọ̀ fẹ́ fẹ́yàwó mi àwọn obìnrin tó yẹ pé wọ́n ti mọ̀ pé yes as as for as per a muslim àwọn mùsùlùmí a ti mọ̀ pé mẹ́ni ọlọ́run sọ mẹ́yìn ẹ tó bá dẹ̀ fẹ́ fẹ́ gbé wálé àmọ́ ẹ́sírà wà níta wọn ò fẹ́ wọn ò fẹ́ ok kí n mọ ìyàbò mi ẹ fẹ́ mọ reason only one reason so yẹn only one reason i mo mo draw yín like this is because ẹ̀yin kan ẹ mọ fast forward the video like ẹ don't need to fast forward video èmi náà ti mọ̀ pé torí tí mo fi video kó má pọ̀ púpọ̀ ẹni láti wọlé tán o fẹ́ mọ reason tí ìyàwó rẹ̀ fi ń cheat or àbí traces pé obìnrin yìí cheat ìwọ náà mọ̀ o kàn o pretend ni ìwọ yìí ìwọ ọkọ yìí ò ń ṣiṣẹ́ o ò ń ṣiṣẹ́ but o consider pé ìyàwó rẹ ti di home ìyàwó rẹ ti di home lójú ẹ̀ ìyàwó rẹ ti old o kì í fún lówó o è dá sí owó school àwọn ọmọ ibi tẹ́ ń gbé náà o è dá sí ìyàwó rẹ ò ní bísínẹ́sì kan tó lè provide irú oúnjẹ tó ń fún ẹ ìwọ ni ò ń ṣiṣẹ́ o àmọ́ èyí fún ìyàwó rẹ ní owó àmọ́ tó bá di lálẹ́ wàá wá jẹun o mọ̀ pé ègún ló ń jẹ yẹn o mọ̀ pé owó oúnjẹ tó ń jẹ yẹn bèkan ló ti ń rí yes ọwọ́ àwọn boyfriend rẹ̀ ló ti ń rí yes ifá ó lè má jẹ boyfriend kan méjì mẹ́ta yes mẹ́rin márùn mẹ́fà yes ìwọ ọkọ ò ń provide fún ìyàwó ẹ owó oúnjẹ owó expenses ilé all sort owó gbogbo ẹ̀ ò bá lọ láàárọ̀ ó dàbọ̀ nìyẹn wàá dẹ̀ dé lálẹ́ wàá jẹ àmàlà wàá jẹ yán wàá jẹ gbogbo ẹ̀ mọ́ wàá jẹ bọ̀kọ̀tọ̀ kò béèrè lọ́wọ́ ẹ kò dẹ̀ bínú sí ẹ like are you thinking at all kò dẹ̀ ní capacity business yẹn kò dẹ̀ ní family tó mọ̀ máa bọ́ bẹ́ẹ̀ kò í ṣiṣẹ́ kan pàtó kò gba NGO kò gba loan o wá rò pé manna is coming from above. ah ìwọ gangan ló serious ìwọ gangan ló serious ẹ̀yin tẹ́ bá wá ń gbọ́ mi lénìí ṣó yẹ yín tẹ́ ọ bá wá find out pé wà ń kàtígórì yẹn kí ló máa ṣe ìwọ gan ni kó kọ́kọ́ tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run ìwọ ọkọ kó wá communicate pẹ̀lú ìyàwó ẹ̀ tó bá jẹ́ pé ó bá sòótọ́ alhamdulillah bó bá sì sòótọ́ alhamdulillah adjust kó mú ìyàwó rẹ kẹ́ fàmọ́ra yín kẹ́ adjust gbogbo gbogbo ibi tí ẹ ti gbé ṣe mistake ibi tí wọ́n kọ́ tó gbé ṣe mistake kó adjust kó dẹ̀ ní kíyàwó rẹ̀ náà kó emulate torí nítorí ìjọ ọ̀gbẹ́ni àlìkìyọ́mà tó bá ti continue pẹ̀lú traces yẹn oúnjẹ ọ̀ràn ló ń jẹun ègún ló ń jẹun kí ni mo sọ ègún ló ń jẹ yẹn torí pé kí ni ọlọ́run sọ wípé ẹ̀yin ọkọ lè olórí olówó orí aya kì í ṣe pé wọ́n ní obìnrin òun orí aya ẹ̀yin tèmi ọlọ́run nífẹ̀ẹ́ divorce and láìpẹ́ yìí ibi tí ẹ ti gbé ṣìṣe nígbèsí ayé lórí ọ̀rọ̀ divorce a wà tún sọ láìpẹ́ this is on point by two using my words for others ẹ mọ́ gbàgbé akérèkọ́rọ́ skin ultimate bye for now.